Eh, wọ́n ní ẹkú lílà àkàrà alé ẹkú ọ̀nà làákérò ọ̀nà mo kí gbogbo ọmọ Yorùbá ń tilé toko nítorí wípé ọ̀rọ̀ ọmọ Yorùbá ló mú mi lọ́kàn mi kì í ṣe pọ́rọ̀ Nàìjíríà ò tí ì mú mi lọ́kàn mi o <laughs> torí pé kì í ṣe pa àti ìyá ọmọ inú odù tó dá eh. ọ̀rọ̀ ọmọ bíbí Yorùbá ló ká mi lára púpọ̀ jù mo wá kí gbogbo ọmọ Yorùbá ń tilé toko ẹ̀yin tẹ́ wà rìn àjò ẹ̀yin tẹ́ wà káàkiri gbogbo àgbáyé mo kí yín pé ẹ kú déédéé àkókò yìí o ìbànújẹ́ ò ní wọlé yín orúkọ mi ni Ifágbémiró ọmọ Òrìṣàtọ́lá àpèsìn ìṣègùn àgbáyé ọmọ bíbí ìlú Mọdákẹ́kẹ́ Akọ̀ráyè ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Bẹ́ẹ̀ni mo kí kábíyèsí ti ìlú mọdákẹ́kẹ́ akọ̀ráyé o kábíyèsí o kẹgbó o kẹtọ́ o mm. ògúnṣúà àti ìlú mọdákẹ́kẹ́ ẹ pẹ́ lórí àpèrè àwọn baba yín o mo fi kíkí wọn kí ìyálòde ti ìlú mọdákẹ́kẹ́ akọ̀ráyé ọ̀já tẹ́ ẹ fi ń pọ̀n mí ọ̀já náà ò ní já o mo kí kábíyèsí ọ̀nìrìṣà hmm. mo fi wọ́n kí gbogbo alágbára tí ń yorùbá o. Hmm mo fi wọ́n kí gbogbo òpólẹ̀ Yorùbá o mo fi wọ́n kí gbogbo aládé Yorùbá o mo fi wọ́n kí gbogbo èèkàn èèkàn tí ń bẹ́lẹ̀ Yorùbá o torí pé wọ́n ní ẹkú lé làákàrà lé o so mo kan lé kí n tó wọlé o mo kàn kùn kí n tó wọ̀ ọ̀dẹ̀ mo ti tí wọ́n fi ń kàn mo fi kàn ohun tí wọ́n fi lù mo fi lù nítorí wípé wọ́n ní ọmọ tó bá mọ wọ́n wẹ̀ yóò bá gbà jẹun mo kí Ọ̀nì rìṣà o mo kí yín kẹ́ ẹ pẹ́ fún wa o kẹ́ ẹ tọ́ o orí àpèrè àwọn bàbá yín tẹ̀ wá kò ní gbóná mọ́ yín o mo fún wọn kí aláàfin ọ̀yọ́ mm-hmm. ikú bàbá yìí mm, àwọn nu ọmọ kútíkù ọ̀gbọ́dọ̀ pa ọmọ àrùn tárùn ọ̀gbọ́dọ̀ ṣe ọmọ òfò tó fò ọ̀gbọ́dọ̀ ṣe <laughs> mo fi wọ́n kí eh, kábíyèsí ti ẹ̀gbá land mm-hmm. nítorí aláké ti ẹ̀gbá torí wípé ara àwọn èèkàn èèkàn ọba tó wà nílẹ̀ yorùbá nù ọ̀pọ̀lọpọ̀ ń wò wípé ṣé à ń bá aláàfin ọ̀yọ́ jà ní àìdákọ̀ aláàfin ọ̀yọ́ kò rí bẹ́ẹ̀ o àtọ̀tún àtòsí ni o ẹ̀yẹ lébi kórè wọ̀lú àwọn bàbá mi nù mm-hmm. mo kí aláké o mm-hmm. tilẹ̀ ẹ̀gbá àwọn àsìkò tiyín kò ní dàrú o orí àpèrè àwọn bàbá yín kò ní gbóná mọ́ yín o gbogbo ẹ̀yin aládé gbogbo tẹ́ ẹ jẹ́ ọmọ ojúlówó ọmọ ọkọ aládé tí èyí sọmọ àlè aládé tí èyí sí àwọn aládé tí gbàbọ̀dé fúnran yorùbá ẹ̀yin ni mò ń kí o gbogbo aládé gbogbo tí máa ń gbà ìbọ̀dé fúnran yorùbá òun nu ọlọ́run nu. bàbá wa ti kí gbogbo àwọn èèyàn báyìí bàbá ẹsẹ̀ ti rìn àjò dé mi ó wù mí kẹ́ bá mi ṣàdúrà sí gbogbo àwọn tó wà lọ́ọ̀lá nígbà tí wọ́n wò wá tí wọ́n á dẹ̀ tún máa padà wò wá àwọn tó ń ṣíà prógrámù yìí kó lè kan ẹlòmíì lára àwọn tó ń láìkí péjì àwọn tó ń fọ́lù wa bàbá ẹ bá wa sọ ọ̀rọ̀ àṣẹ ẹ bá wa sọ. a sọ̀rọ̀ àṣẹ fún wọn eh, eh. ká tó sọ̀rọ̀ àṣẹ a gbọ́dọ̀ fi ètò tòní lọ́lọ́run lọ́wọ́ eh, nítorí pé ọba tó pa wá lánàá tó tún jí wa lónìí ọba tó jẹ́ pé tó bá pa wá kò sẹ́ni tí ó bí mm-hmm. òun ló ní ìṣàkóso ewé òun ló ní ìṣàkóso egbò lọ́wọ́ ajúbọ ọlọ́run o èyí tá a tún ṣe lónìí àwọn tá túlẹ̀ lónìí ọlọ́run bá wa tú wọn lẹ́ o gbogbo wọ́tọ̀ wa ń wò mí fúngbà àkọ́kọ́ tàbí ò ti ń gbóhùn mi tẹ́lẹ̀ ìbànújẹ́ ò ní kàn o inú ilé ò ní gbóná mọ́ ìyàwó rẹ ò ní kú ìyàwó tó bá fẹ́ o fún dáadáa ni ò ní kú o. Hmm ọkọ rẹ ò ní kú ìyẹn ọkọ tó bá fẹ́ ọ fún lọ síwájú ni o torí pé ọkọ mi ò fẹ́ ìyàwó rẹ̀ fún lọ síwájú hmm. ìyàwó mi ò sì fẹ́ ọkọ rẹ̀ fún lọ síwájú ni o ìwọ ọkọ tíyàwó rẹ̀ ò fẹ́ lọ síwájú tọ́ yóò máa lọ ṣe ọ̀hún dì ọ́ hmm. ah, ilé yín ò ní dàrú o ọjà yín ó máa lọ wájú ọmọ wa ní kú máa yín lọ́wọ́ o ọmọ ò ní gbóná máa yín lọ́wọ́ o gbogbo wọn tó wá ń ṣe àpọ́gàmù wo bó o ṣe ń pò kìkí ètò òkìkí ayé rẹ̀ ó máa òkè ni èyí tí mò ń sọ dàṣẹ o nítorí wípé gbogbo ohun tá a bá sọ lónìí ó dàṣẹ ni wọn ní bọ́mọ ike bá mọ́ṣẹ lọ́wọ́ wọn ní kó ṣẹ bàgbà bá ní ọmọṣẹ ah, lọ́wọ́ wọn ní kó ṣe kí ó dà kàsà iṣẹ́ ó dà sẹ́ torí wípé ilé àṣẹ la wà yìí wọ́n ní ọ̀sà yìí sàmọ́ lóko kó délé mm-hmm. ọjọ́ tí àkẹrẹ́mọ́jùgbọ́n bá kọlẹ̀ báyìí ní kọlẹ̀ pa so ohun téwì ayé bá wí òun lẹ̀gbà ọ̀run gbà ànàmú báyìí ń tọ̀gà mm-hmm. èyí tá a wí ó dàṣẹ ohun tí ọká bá fẹnu sọ nípasẹ̀ hmm. ọká ní kú sí o èyí tá à ń sọ ó dàṣẹ hmm. ìwọ tó ń ṣíà prógrámù ọ̀rọ̀ rẹ ó dayọ̀ ni ikú ò ní pa ọ́ àrùn ò ní ṣe ọ́ òkò ò ní ṣe ọ́ àdárò ò ní jẹ́ tiẹ̀ á gbogbo ìṣòro ayé rẹ ọlọ́wọ́n bá wọn sọ di pẹ̀tẹ́lẹ̀ èyí tá à ń wí àwọn alálẹ̀ yorùbá ó tù ọ́ lẹ́nu dèkídè tó bá wà àwọn alálẹ̀ yorùbá ó tì ọ́ lẹ́yìn ìwọ tó ń ṣe àpọ́gíráàmù yìí ni o hmm. àwọn alálẹ̀ yorùbá yóò gbé ọ̀gá àwọn alálẹ̀ yorùbá wọn pèsè àsìkí fún ọ àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá wọ́n sọ dẹ̀yẹ pàtàkì àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá wọn ò ní jẹ́ okú rèwerèwe á rí bẹ́ẹ̀ àṣẹ bẹ́ẹ̀ o tó. ẹ ṣeun bàbá ẹ wo ẹ bá ti kú ò lórí ètò olúgbò kan wà níbí lọ́dọ̀ bàbá hmm. tá a bá ti fẹ́ parí ètò ni bàbá máa mú jáde ni bàbá fi máa wúre fún gbogbo àwọn tó bá wọ̀ online mo fi dá lójú pé bàbá máa ṣe bẹ́ẹ̀ ìwọ máa ṣe program yìí máa láìkí ẹ̀ máa fọ́lọ́ wa máa ṣe bọ́lọ̀ bá ṣe rẹ ẹ wo bàbá níbo la ń lọ lọ́jọ́ tòní. ibi hmm. ẹ bá fẹ́ ká lọ ni ẹ kú mọ̀ wípé kò síkú tí ò radìyẹ lọ́rùn hmm. bẹ́ẹ̀ bá ṣe ní ká tó ibi ẹ bá fẹ́ ká tó sí n tí ń bẹ ńlẹ̀ yàtọ̀ sí táwọn wá káàkiri o ibi hmm. tẹ́ ẹ bá fẹ́ ká gbé gbà ẹ̀yin ní ẹ̀ ó dá ẹ ṣeun bàbá láàárín ọ̀sẹ̀ oríṣiríṣi ìpè mo ni mo gbà bàbá ẹ gbọ́ kí ló ń jayé. Ah! kí ló wí kí ló ń jẹ àyè. Ah, ah, ó yẹ kó o fẹnu fọwọ́ ponú kó o tó sọ tó o sọ òun arákùnrin yìí. ọ̀rọ̀ kí ló ń jẹ ayé. Ah, mo gbé di o. mo gbé di o. ìwọ tó ń wọ mi ìwọ náà gbé di fáyé o. mo gbé di o. ayé ò ní nà ọlọ́pàá jàǹjàǹ. àṣẹ àṣẹ. ayé anamanaye. Hmm. Eh, ibẹ̀ yẹn àgbàlagbà o. Hmm, hmm. Eh, ẹ̀yin ìyá mi abọ̀jára rẹ̀ lọ́rùn. mo ṣe bá yín o. mo ṣe bá o. ògbónigbóyà onílé ẹgbẹ́ mo ṣe bá o. mo ṣe bá o. gbogbo ẹ̀yin ìwà rẹ̀ fà mo ṣe bá o. mo ṣe bá o. Eh, ayé ló pe ń. Ah, ah, àwọn àwọn èèyàn ló pè mí. Ah. wà lóòótọ́. Hmm. ayé abìdí yàn yàn hmm. Hmm, ayé tí wọ́n ṣèyàn tán wọ́n sì tún fi dárò bọ́run. ayé má ṣe mí o ayé má ṣe gbogbo àwọn tó ń bọ̀. ayé má ṣe mí má ṣe ẹni tó fẹ́ mi àwọn ọ̀tá mi ni ọlọ́mọ ṣe eh, eh. ayé ló pe ń ọmọdé ò ògùn wọ́n pè lẹ́kọ̀ọ́. ayé ní jẹ́ kéèyàn lóyún kọ́ mọ̀rọ̀ ọmọ bí. ayé ló jẹ́ kéèyàn lóyún kọ́ mọ̀rọ̀ ọmọ bí. ayé ní pàkádàrá ọmọ inú ọmọ èèyàn dà. ọ̀gbọ́n hmm. oh, oh. hmm. oh, yorùbá mi yé ǹjẹ́ ọmọ wípé ayé a máa ta ọmọ lọ́fà nínú. ayé a máa ta ọmọ lọ́fà kó o rí ìsebí wo ìsebí nínú lọ́wọ́. Ah, ah, ayé nù hmm. ọmọ tí ò tí ì dénú ayé táyé ti rí. o gbọ́ yorùbá mi yé ọmọ tí ò tí ì dénú ayé táyé ti mọ̀ ọmọ tí ò tí ì dénú ayé tán ti fún lóko hmm. lọ́sibítù mi ẹnìkan bímọ ọbẹ̀ o hmm. gbọ́ yorùbá mi yé ìlú kan ń bẹ nípínlẹ̀ mòrò ń bì yìí ní Kwara state wa yìí wọ́n sì sa ọmọ yẹn ní àmẹ̀wá látọ̀hún. láti ọmọ tí tó wà lóyún láti inú oyún ni wọ́n ti sálámì wá wọ́n bí sí iléeṣẹ́ mi ní iléeṣẹ́ ìwòsàn mi ni wọ́n bí sí hmm. iléeṣẹ́ ìwòsàn òrìṣàtọ́lá clinic hmm. ní alápá iléeṣẹ́ ìwòsàn mi ni wọ́n bí sí hmm. ọ̀gbọ́ atọ́kùn wọ́n sì sa ọmọ yẹn ní àmì lórí báyìí ó tó ìka yìí ọmọ tuntun gbé egbò wáyé òtútù ìgbọ́dún orí àtọ́kùn sọmọ pé ọ̀rọ̀ kọ́kàn má dàbí ẹni wípé à ń tú àṣírí èèyàn ni hmm. ìdínú tó jẹ́ kí n dákọ ìjọba ìbílẹ̀ tó wà ní ìbílẹ̀ mòrò hmm. ọ̀gbọ́n ìbádàkọ̀ ìlú yẹn ṣùgbọ́n àwọn náà lè máa wò kọ́mọ́dà bí ẹni wípé à ń tú àṣírí èèyàn. Hmm ayé ló sá ọmọ lọ́fà wọ́n sá láàké lórí láti inú oyún sínú ayé ayé là ń pè bẹ́ẹ̀ hmm. bọ́mọ ọ̀sẹ̀ wọn ìyá rẹ̀ ọ̀sẹ̀ wọn hmm. bàbá rẹ̀ ọ̀sẹ̀ ah. wọn wọn lọ́ta bàbá ọmọ kìí ṣe kí ni hmm. kìí fọmọ lẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí ń jáyé bí bàbá ẹlòmíì bá kú yóò mọ sáré lọ ọ̀dọ̀ ọ̀tá rẹ̀ ni ọ̀gbọ́n ní àná ọmọkùnrin kan wá dọ̀ mi ní ìlú táwa yìí náà ní nílùú Ìlọrin ó bí mílíọ̀nù pé kí sele. nigba nígbà tó dé ó lẹ́nìkan sì kọ́ òun lóògùn kan kó wọ́n máa lò ó ní ẹ̀mí wọn ọ̀wá tí ìṣetán tí ó lò ó hmm. wá ní jẹ́ wọ́n fọ̀rọ̀ yìí lọ àwọn àgbàlagbà hmm. àárọ̀ kùtùkùtù àná ló jí ọ̀dọ̀ mi hmm. òun náà ṣiṣẹ́ ìgbìyànjú yìí mo ní kí wà kú wà ńgbà tí mo wò ó mo àwọn ọ̀tá bàbá rẹ lọ lọ gba nǹkan lọ́dọ̀ wọn ẹ̀ oògùn tí ó pa ọ́ òun ni wọ́n kọ́ ọ. oògùn tí ó pa ni wọ́n kọ́ ọ. kó lè fọwọ́ ara rẹ̀ ṣe rà ayé nu hmm. ó gbọ́ yorùbá mi oògùn tí ó fi ọwọ́ ara rẹ̀ ṣe rẹ̀ òun ni wọ́n kọ́ ohun tá à ń pè láyé nu. ọ̀gbọ́n ayé sẹ́ hmm. mi ì jẹ́ kíyàn jẹun kó dénú ayé mi ò jẹ́ kéèyàn jẹun mm, kó dénú. ayé àṣẹ tó máa jẹ́ kéèyàn jẹun kọ́mọ̀dé sàlẹ̀ ẹkùn. ayé àtún jẹ́ kéèyàn jẹun kọ́mọ̀dé sàlẹ̀ ẹkùn. ayé àtún máa jẹ́ kéèyàn jẹun kọ́mọ̀dé gbẹ̀yà. ayé àtún máa jẹ́ kéèyàn jẹun kọ́mọ̀dé gbẹ̀yà. ee béèyàn bá tún wá rí gbẹ̀yà tán ayé tún wá lè ṣe kọ́mọ̀dìdé kù lórí ìgbẹ́. kọ́mọ̀dìdé kù lórí ìgbẹ́. bọ́bá tún dìde kù lórí ìgbẹ́ ayé lè ṣe kọ́mọ̀dìdé lé ayé tún lè ṣe kó mọ́ rìn délé. bó bá tún wá rìn délé tán ayé lè ṣe kó mọ́ tó oúnjẹ mi jẹ mọ́. kó mọ́ oúnjẹ mi jẹ mọ́ bàbá ẹ wá bá mi fìyẹn ṣàdúrà fáwọn tó wà pé ayé ò ní ṣe owó bàbá. gbogbo ìwọ tóun tóun tóun wò mí ayé ò ní ṣe ọrùn. àṣẹ àṣẹ àṣẹ gbogbo ẹ̀yin tẹ́ wọ́n. ayé ò ní ṣe ọ tayà tọmọ o ayé ló pè tó òfin dà lálẹ́ gàràgà ìbá o ìbẹ̀yìn àgbàlagbà o. Hmm. atọ́kùn atọ́kùn ayé ọ̀jẹ́ lomi ọmọ ṣiṣẹ́ kò sì ní lákòjọ. ayé àwọn jẹ́gẹ́ lomi ṣiṣẹ́ kó mọ́ lákòjọ díẹ̀ ah. bàbá o olówó pọ̀ jù bàbá. ó rí aṣọ ẹlòmíì yóò sì máa pọ́n lẹ́yìn ọrùn. yúrè máa yúrè máa ṣiṣẹ́ bí erin. ayé àtúmọ̀já lèmi ò ṣiṣẹ́ kórówó kọ́mọ̀ ríbi ṣe nǹkan rí. kọ́mọ̀ ríbi ṣe nǹkan rí bàbá ayé. ọ̀gbọ́n ni sẹ́. ayé ò máa yé kó rówó kó jọ kó fi ṣe nǹkan eré ayé àtúmọ̀ jẹ́ kó parẹ́ mẹ́lòmíì lójú. kó tún parẹ́ mọ́ lójú bàbá ọmọ tó ń pè láyé ni èyàn ò lè sọ̀rọ̀ ayé tán ọgbọ́n yorùbá mi ó ah, báyé bá ní máa ń sọ àwọn ń bẹ lẹ́yìn rẹ máa wọ ẹ̀yìn wo kó bá wọ ẹ̀yìn wo torí pé ayé ní ń fúnni lóko òdí ọ̀pẹ ro hmm. wọ́n ní a fẹ́ jẹ mọ́ fi ayé tí ń fúnni lóko òdí ọ̀pẹ ro ah, ayé wọ́n sì tún gbọ́bẹ̀ òun lọ́wọ́ rẹ̀. wọ́n tún gbà lọ́wọ́ rẹ̀. ayé a máa fún yàn lọ́bẹ̀ wọn ò sì tún jẹ́ olóyún. wọn ò ní jẹ́ olóyún. ọ̀gbọ́n ayé tiẹ̀ ti fi àpáàdì díẹ̀ lòmíì nídìí. wọ́n ti fi àpáàdì díẹ̀ lòmíì nídìí. nílé iṣẹ́ ìwòsàn èmi fágbẹ́rún ọmọ òrìṣàtọ́lá obìnrin kan bí ẹtu ó bí ẹranko. ó bí ẹranko. àbá tí yẹn lè bí ẹranko. ìbílé iṣẹ́ mi ni ẹranko ni. ọlọ́run ti lò mí púpọ̀ kò ṣe é máa sọ ni ṣùgbọ́n ọ̀rọ̀ ayé tó sọ wọ́n wá ń gbà nígbà tí nǹkan rìnyàn kàké láti jẹ́ kí ayé mọ̀ wípé ayé ń bẹ ń tòótọ́ pé ẹ gbọ́dọ̀ sùn ká ẹ lè sùn. ayé bẹ́ẹ̀. o sì ń tòsí ni ọkùnrin yìí ọ̀gbọ́ ǹjọ́ mọ̀ pé ẹnìkan bímọ kan sí ọsibítù níjọ́ kan kò ju bèbí lọ. ó bímọ kò ju bèbí lọ gbogbo ọwọ́ ọgbọ́n náà owó òjò àtẹlẹwọ́ orí àtàpá àti gbogbo ẹ̀ oyún yẹn sì lọ́dún mẹ́ta nù obìnrin náà. ó lu ọdún mẹ́ta ayé nu. ayé nu. ayé ọmọ ayé. kó tó wá di pó bí nkọ́ hmm. ọ̀dọ̀ ọlọ́mọ ọ̀rọ̀ ọmọ hmm. ọ̀dọ̀ pọ̀lọpọ̀ ètùtù ọ̀dọ̀ pọ̀lọpọ̀ ẹ̀bẹ̀ ọ̀dọ̀ pọ̀lọpọ̀ ìrìn ìgbẹ̀yìn ajú níná o. àjùbá ah, o. ẹ̀yin tẹ́ ni a máa ṣe pé kò ní sí nǹkan kan ìbáyé o ìbọn lọ́wọ́ o. àtọ́kùn mọ́mí ọ̀pọ̀ bá fẹ́ dákun ayé. ó mọ̀ ọ́ fọ́ bolo ni. àbúkọ́ ah, bo ayé o ayé o. ayé àwọn hmm. ọmọ ah! ah, hmm. pé ayé a máa ṣe ọkùnrin tí wọ́n sì gba pátá ń jẹ ọkùnrin wọ́n sì gbé yẹ̀rì fún. wọ́n gba pátá lọ́wọ́ ọkùnrin wọ́n lè gbé yẹ̀rì fún. wọ́n ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin mi di gbẹ̀wùdá nínú ilé. wọ́n ti sọ di gbẹ̀wùdá nínú ilé bàbá. gbogbo gbogbo ẹnikẹ́ni tó fẹ́ sọ di gbẹ̀wùdá nínú ilé ẹ̀yin tó láyé bá a pádànù. àṣẹ àṣẹ àṣẹ ah! àṣẹ àṣẹ àṣẹ. atọ́kùn ọ̀gbọ́ ò sí pẹ̀lú mi ayé ni máa ń gba ọkùnrin lọ́wọ́ ọkùnrin wọ́n wàá sọ ọ́ dọ̀bẹ̀ wọ́n wàá sọ ọ́ dọ̀dẹ̀ wọ́n wàá sọ dìgbẹ̀wù ah! dání ah! àwọn nu àwọn abojú ṣókíṣókí hmm. àwọn ẹ̀yàmí abapá ẹ hmm. abẹsẹ̀ ẹ hmm. abìnrin àṣà lẹ́sẹ̀ méjèèjì àwọn nu ọgbọ́n yorùbá mi àwọn tí ò ní kanlẹ̀kùn tí wọ́n fi wọlé. wọn ò ní kanlẹ̀kùn tí wọ́n fi wọlé bẹ́ẹ̀ ní ayé ni bàbá. ẹlòmíì ni àjẹ́ iṣẹ́ sẹ́kẹ́tẹ̀ òun sá lọ kàfàǹjà ìní orí wèrè níbo lójú aláyé ò tó. níbo lójú àwọn ìyá mi ò tó. wèrè ọ̀kan ní nítorí ẹnìkan pè mí láti ìlú èbó nítorí wàhálà àwọn ìyá yẹn pọ̀ lòun fi sá lọ ìlú èbó síbẹ̀síbẹ̀ náà wọ́n ń dà wọ́n láàmú wọn ní orí wèrè. bàbá ò kí

bí bàálù rí ọ̀bá tó fi dọ́hùn tí ọ̀bá já tó fi bọ̀ tó bá ní ọmọ mọ̀ wá kọ́. bẹ́ẹ̀ni wọn akọ̀wé ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ kí ni owó tí ẹ̀jẹ̀ lómi orí èbó káì pé kò ṣe kí kò fi ti wọn bàbá aláwọ̀ kan lọ́sẹ̀ tá wà nù ẹ̀yìn náà wọ́n láwa tá a wà Nàìjíríà kú lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn míì sùn kò rówó tí ó fi gbalé. ẹ ọ mọ owó tó ń gbalé náà ni ah! ìwọ ọ wá yọ òró òró tó wà lára ẹran kọ ọyọ fún wa káwọ bọ ọbẹ àwọn àgbàlagbà kájọ ọrọ náà lọ ọwá hmm. ní owó yẹn owó yẹn bọ lòun ti fẹ́ rí ah! bó o ṣe lo èsì náà ló lo tọdún yìí tó bá tó bá fi tàwọn àgbàlagbà kún kọ yọ òró òró kúrò nínú ẹran ẹ wo bí ẹran ṣe pọ̀ tóun. bẹ́ẹ̀ni téèyàn bá ń yọ òróòrò tó bá fọ ọmọ ẹran bó ni ó rí ṣé yóò ṣe jẹ kò ní ṣe jẹ o ò tí ì yọ òróòrò tàwọn ìyá mi fáwọn ìyá mi hmm. ọgbọ́n ni ah, ah, kòwé ẹyẹ òkun hmm. kòwé ẹyẹ ọ̀sà ṣàpàná hmm. ní ọ̀pẹ̀yẹ tó bá rí kòwé tí ò ha o sí tòsí o sí tòsí o fi tàwọn ìyáálé rẹ kún àwọn fi àwọn olè yìí ò fi kún àwọn àròpọ̀ ọ̀rọ̀ náà lọ àwọn iṣẹ́ ìdílé àwọn intelligent mọ̀mọ́ àwọn intelligent àwọn intelligent àgbàlagbà àwọn intelligent àwọn intelligent civilians àwọn ilé àwọn international sọ̀fíọ̀ hmm. ọ̀gbọ́n sọ̀fíọ̀ tí ó kàwé níjọ́ tó o ti kú wọ́n sọ fún wọn pé o ti kúrò làwọn ti gbé báírò ọmọ alágbájá ni wọ́n ti ní international connection pẹ̀lú rẹ wọ́n ti mọ ilé tó ń gbé. bẹ́ẹ̀ ni wọ́n ti ládírẹ́sì gbogbo àdírẹ́sì gbogbo àgbáyé ló wà lọ́wọ́ wọn. ọ̀gbọ́ bàbá wọ́n ti mọ wọ́n ti ya máàpù rẹ̀ hmm. wọ́n ti mọ ilé tí ń gbé hmm. wọ́n ti tún yan monitoring spirit kan fún mẹ́rin pé ẹ mọ monitor ayé rẹ̀ ìwọ wá sùn ọwọ́ rò pé bẹ́ẹ̀ láyé rí bẹ́ẹ̀ yẹn bá ti sùn kò ní sùn. Baba, gbogbo nǹkan tá a wá sọ kalẹ̀ yìí a ti mọ̀ pé ayé ń bẹ lóòótọ́ àwọn èèyàn ti kọ̀ǹfàmù ẹ̀ pé ayé wà. Ah, àní ọmọ ìfọwọ́bọ náà wá ti payé. pé ayé wà bàbá. o rò pé ayé tó ń fìwé kọ là ń sọ ni. rárá o ah. ayé ọmọ ayé mo gbèdì fún yín o ah. ayé o mo gbèdì fún mo sí fìlà fún yín o ayé ẹ mọ̀sẹ̀ mi o ayé ẹ mọ̀sẹ̀ gbogbo àwọn olólùfẹ́ mi o ayé ẹ mọ̀sẹ̀ gbogbo. gbogbo àwọn ọ̀tá wa ni gbogbo àwọn ìwọ tó ń wò mí ayé ó ṣe gbogbo wọn àwọn ọ̀tá rẹ ni ìwọ tó wò ìwọ tó wò gbogbo àwọn ọ̀tá rẹ la yóò ṣe wọn ò ní jẹ́ pé gbogbo àwọn ọ̀tá rẹ a òṣè mọ́ wọn ò ní jẹ́ wọ́n rójú láyè tiẹ̀ mọ́. àṣẹ àṣẹ àṣẹ àṣẹ. Hmm, bàbá a ti wá gbọ́ pé àwọn àgbàlagbà ó wà lára ló wà lára àwọn bàbá kí wá lọ́nà àbáyọ tá a fi máa mú ọwọ́ ayé kúrò nínú ayé ogun àwọn. ọ̀hún tẹ̀sẹ̀ ń sọ̀rọ̀ nù. Hmm. ẹni tí ayé ń ṣe hmm. tí wọ́n ń wó sólẹ̀ kì í sósólè ó ṣiṣẹ́ fún. òṣòlè ò tí ì lè ṣiṣẹ́ fún bàbá ìdí nù tí ètò tèmi fi yàtọ̀ tí mo gbé lọ́wọ́ fi yàtọ̀ hmm. atọ́kùn ọ̀gbọ́n ni ó ti sùn ó rí pé ètò yìí agbé kalẹ̀ fún ọmọ Yorùbá ni láti jẹ́ kó olúkálùkù kú òun ó sì láti jẹ́ kó olúkálùkù kú òun ó dààmú ṣùgbọ́n títí dì sí etí ẹlòmíì sì di nàláì nàláì ni. Hmm ṣùgbọ́n wọ́tọ̀ wọ́tọ̀ bá ti ranà láì tọ́ ọ̀bá ra nàtúrù ó ń ṣe rẹ ni ṣùgbọ́n tọ́ bá ra nà láì tọ́ ọ̀bá rí nàtúrù ó lè mọ iye nàtúrù ni torí pé ọ̀pọ̀lọpọ̀ mọ iṣẹ́ tá à ń ṣe yìí. Hmm, hmm. bàbá àwọn kan mọ o. àwọn tó mọ ò tó nǹkan. bàbá àwọn yẹn mọ̀ mọ́. Eh, àwọn tó wù mí yìí wọ́n mọ̀ mọ́. à ń ṣe tiwa fọlọ́run ni hmm. ẹni tó ràn bá lọ́mọ fún rẹ̀ nítorí wípé ìwọ tó ọba tá a bá ṣe nǹkan fún tọ́lọ̀ lọ́bọ̀ ọláàmú tó o dúpẹ́ yóò bá níbi tá a ti mú nǹkan ìkákù ń bẹ̀. bẹ́ẹ̀ ni bàbá ọ̀rọ̀ ìwà mi gbogbo ń tà ní àlégbé fún ọtọ́ lọ́dún kan àlégbé fún ọtọ́ lọ́dún mẹ́wàá bàbá wa ṣe wá wò ìfarabalẹ̀ rẹ sí tá a ṣe wo ìjọmọ nàìyàn rẹ sí ìwọ tá a sọ kúdúrú báyìí tá a mọ̀ pé ojú òdùmẹ́rìndínlógún ni tá a ṣe kúdúrú báyìí tá a fún ọ lẹ́yọ̀ kan tó o tún wá padà wá tó o sọmọ àtúnwò kan àtún fún ọ o tún padà wá fún ọ hmm. ṣe hmm. wá yọ fún lọ́pọ̀ kan pé ọmọ yìí ó rẹ̀ hmm. kí ló tún kù táyé òfin ní òfin àmọ́ wá fún lọ́kọ̀ọ̀kan àmọ́ wá dáná sínú ayé rẹ̀ hmm. yóò mọ̀ wá di nọ́mbà àwọn èèyàn lọ́wọ́ hmm. yóò mọ̀ wá aráyé ṣe hmm. yóò mọ̀ wá kọ́lé yóò mọ̀ wá ralẹ̀ yóò mọ̀ wá èbó yóò wá di ìlú mọ̀ǹká gbogbo àgbáyé bọ́rọ̀ ayé ṣe rí nù ìwọ tó bá wá ti lè sùn tó wò pé bàbá yẹn ó ti fún mi níṣẹ́ mo náà wọn mi ò níbo ló ti rí mi. níbo ló ti rí mi. ṣùgbọ́n gbà tó orí kékeré tó fi mú orin tó jámọ̀ pé iṣẹ́ tó lò ó ṣiṣẹ́ o a tún fún ọ ní nǹkan míì tó jù yín lọ nítorí pé èmi máa ń promote èèyàn nú ayé ni hmm. ọkùnrin ò gbọ́ mo máa ń ṣe kí ni àtàṣọ ni. Hmm akasọ ni. Ah, iṣẹ́ tó o bá wá tí n bá ọba wá dọ̀ mí lónìí iṣẹ́ tí n bá ṣe fún ọ lónìí kọ́ ní ṣe fún ọ lọ́la o. bẹ́ẹ̀ni bàbá bẹ́ẹ̀ni. yìí ti wò pé o ti wà nípele kan o ti gbẹ́sẹ̀ kan. bẹ́ẹ̀ni. kí ni ìpele tó kù ó fún máa tẹ̀ wájú. Hmm, hmm, hmm. èmi èso lóògùn tó yẹ pé aṣọ oògùn kan náà lọ́wọ́ láàmú ṣe fún wọn. ó wọ̀n mọ èmi tí mo jogún oògùn ọmọ tí mo jogún ni. bẹ́ẹ̀ni ẹ jogún rẹ ni ìwé kan nígbà tí mo rí ìwé. more than two hundred years àkọọ́lẹ̀ rẹ̀ ń bẹ lọ́wọ́ èmi nìkan. bẹ́ẹ̀ni bàbá. tó fi wá dórí tèmi tòní. Oh ọ̀gbọ́n ìwà mi yẹn kí n máa ṣe oògùn títí tún fún five hundred years síbì lè ṣe dínmọ̀ lọ́wọ́ mi tán. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ tó tẹ̀ tún ṣe wà yìí ẹ tún wá ìmọ̀ kún ìmọ̀ ah, tó bá ra ìmọ̀ tẹ́ ẹ wá lọ ń lẹ́ fi lọ tẹ́ ẹ kó tí funfun funfun ìtẹ́ fi dé ìbàbà. ọmọ wípé ẹni tó bá ti rí pé ilé bàbá òun nìkan hmm. nìmọ̀ pin sí yóò ṣubú ni hmm. aláwọn àgbàlagbà tí wọ́n jẹ́ kùjẹ́kùjẹ́ tí wọ́n wà nù lé táwa náà ń lọ rí wọn ń rí ọmọ táwọn náà rí wọn táwọn rí wọn rí bàbá táwọn náà rí wọn rí ọmọ hmm. ọgbọ́n atọ́kùn tó bó ṣe rí nù hmm ayé ń bẹ o hmm, ayé ò ní ṣe gbogbo wọn tó ń wò mí o ṣùgbọ́n gbogbo ọ̀tá tó lò ní ga káyọ́ bẹ̀rẹ̀ sí í ṣe gbogbo àwọn tó ní o ní rọ́nà àbáyọ o ní rọ́kọ fẹ́ káyọ́ bẹ̀rẹ̀ sí í ṣe wọ́n gbogbo wọn tó lò ní lówó lọ́wọ́ tí wọ́n dojú òwò rẹ bolẹ̀ fóògùn lákàyè ọ̀pá wọn ògùn lákàyè ọ̀sẹ̀ mọ́lẹ̀ olómi ńlẹ́fẹ̀jẹ̀wẹ̀ ọ̀lásán lẹ́fìmọ̀ kí mọ̀ bóra hmm. kókó dídò tí rú mìnìmìnì hmm sàpàná bàbá àbejì hmm. ó gbọ́ yorùbá mi yé wọ́n sàpà gbogbo àwọn ọ̀tá rẹ̀ hmm. bẹ́rí bẹ́rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ hmm. tí ń bẹ́rí ajá tí ń bẹ́rẹ̀ ọmọ ṣẹ̀pọ̀nà bàbá àbèjì ògùn lákàyè wọn kì báwọn gbogbo ọ̀tá ìwọ tó lò ní galáyé kóògùn ọ̀pá wọn. ó ti rí bẹ́ẹ̀ o ó ti ṣẹ bẹ́ẹ̀ ọ̀gbọ́ èṣù láàlú ògiri òkò ọ̀bẹ́lẹ́kún sunkún kẹ́rù ọ̀bẹ́lẹ́kún ẹlẹ́kún sunkún láàárọ̀ yẹn ń ṣẹ̀jẹ̀ ọkọ̀ jálàlà abàtàrí ẹ̀ fíé ọpẹ́lọpẹ́ gíga tẹ́bọ́ra ga gbogbo àwọn ọ̀tá rẹ̀ lè ṣú ó ṣe o ìwọ tó ń ṣe a program yìí tó o ṣì ń gbọ́ gbogbo àwọn ọ̀tá rẹ̀ èṣù ó ṣe wọ́n èṣù láàlú ni o ní jẹ́ kí wọ́n rójú láyé o èṣù náà ní kò ní jẹ́ káwọn ọ̀tá rẹ̀ ó nítumọ̀ ó ti ṣe bẹ́ẹ̀ ó ti rí bẹ́ẹ̀ tó àbàlá èṣù. ẹ ṣe ń bàbá bàbá ká tó tẹ̀síwájú ẹ bá mi da odù fàyẹ̀ ẹ ti bá mi ṣàdúrà fún gbogbo àwọn tó wò wá ah. ẹ bá wa dá bàbá. ẹja sọ ẹja ẹja fi èjì ogbè ṣàdúrà. ká fi èjì ogbè hmm. ṣàdúrà. ẹsẹ̀ ní ṣáájú agbọ́nni ní ẹsẹ̀ méjì ń jìjà du ọ̀nà góróyà góróyà eh, eh. adéfáfún ládéyọríjù ládéyọríjù tí ya tí sáyé èjì ogbè hmm. ọjọ́ tí wọ́n mẹ́nu mọ̀ tí wọ́n fẹ́nu òdì sọ̀rọ̀ rẹ̀ hmm. wọ́n ní orúbọ ìgbà tó rúbọ wọ́n ní orúbọ obì wọ́n ní orúbọ iyọ̀ eh. ìgbà tó rúbọ obì tán tó rúbọ iyọ̀ tán gbogbo ọmọ aráyé wọ́n wá bẹ̀rẹ̀ sífẹ́nu yọ̀ wí tirẹ̀ àtìwé àtàgbà kọ́mọ̀ fẹnu yọ̀ wítì rẹ̀ àtèwe àtàgbà kọ́mọ fẹnu yọ̀ wítì rẹ̀ àtèwe àtàgbà kọ́mọ fẹnu yọ̀ wítì rẹ̀ gbogbo wọn tó wò mí lónìí ayé wọn fẹnu yọ̀ wítì rẹ̀. àṣẹ tó lè ṣe program. bẹ́ẹ̀ ó rí o. àṣẹ. ẹnikẹ́ni tí máa ń dààmú yín sọ̀pẹ̀ náà pa o. àṣẹ o. Eh, haúsá ní dààmú yín ni ìbò ní dààmú yín ni yálà ibi iṣẹ́ ìjọba ni ibi iṣẹ́ aládàáni ni ìlú ìgbèbó ìlú èbó lọ wà ni òyìnbó kan ní dààmú rẹ ni ẹlẹ́yàmẹ̀yà kan ní dààmú gbogbo ọmọ yorùbá lágbàáyé ṣẹ̀pá lọ́sàpá gbogbo wọn àìrójú àìráyè yóò dé bá wọn àìsàn tí wọn ò ní rójú tú sí yóò dé bá wọn gbogbo ẹnikẹ́ni tí ń dààmú ọmọ yorùbá ni torí pé ètò yorùbá la gbé kalẹ̀ yìí a jẹ́ kí yorùbá mọ̀ pé òótọ́ àwa lóògùn alóògùn tí ń jẹ́ hmm. aléwé tí ń fọhùn hmm. bí èèyàn ọ̀gbọ́n atọ́kùn aléwé tí ń jẹ́ alóògùn tí ń fọhùn bí èèyàn ọ̀dà nígbà tó bá ń yẹn tá a sì wọ ẹ̀kúlé tá a fún un ní oògùn kí ló kí lè sọ fún ọ e, erí tí ń fọ nu. ó jáde ni bàbá o so bẹ́ẹ̀ ni ẹ̀ẹ́dínlógún torí tá a kó kalẹ̀ yìí yóò sì máa sọ yóò máa tọ́ bọ léyìn yóò máa tọ́ bàbá èmi ò tí ì gbà bí ìbá ní bí ìbá ní wo tí ń ṣe ọ́ ní ìsìnyá ọmọ sọ fún mi nígbà tó fẹ́ èmi ìgbà fẹ́ mọ́sọ̀ èmi ìbá jẹ́ ni. ṣé lóòótọ́ ṣé yóò sọ ìdààmú tó wà nínú ayé èèyàn yóò sọ fún yàn. bí ọba wa sọ kí la jòkó tì. bàbá yóò sọ fún yàn. àwọn ẹ̀ka ṣe báyìí jẹ́ káwọn ìdààmú káwọn èèyàn kan jẹ àǹfààní olójú àbíkílà pé náà. Ah! olójú kéékèèké náà. olójú kéékèèké. orí orí ta orí inú orí orí gbogbo ah! ẹ. gbogbo ẹ. bàbá tẹ̀sí wá sọ̀rọ̀ ọwọ́ rántí ẹ̀ náà ni. báwo náà ṣe máa ṣe nu bàbá sọ̀rọ̀ dà aṣojú Odùduwà bẹ́ẹ̀ tí wọ́n sọ̀rọ̀ o mo wá ní fèsì aṣojú Odùduwà nínú ojú yín tó aṣojú ṣe máa ṣe ìlànà yín náà wá ṣe bàbá. Ah! bàbá ṣé ká mú nọ́mbà ni ṣùgbọ́n ká tó mú nọ́mbà. àníṣe gbogbo ń tẹ́ ẹ bá fẹ́ ká ṣiṣẹ́ lórí pé ayé ọmọ yorùbá bí ó ṣe nítumọ̀ ń tẹ̀mí gbé lọ́wọ́ mi. bàbá ayé ká ṣe báyìí àwọn èèyàn máa mú nọ́mbà. ẹ wá jẹ́ ká tó mú nọ́mbà ẹ má jẹ́ àsùn ọmọ yorùbá o mm, mm. ǹjẹ́ mọ̀ wípé àwọn ibo ti ń ajá kètò yìí mẹ́yìn lọ́wọ́ o mm, ṣùgbọ́n kò sí mẹ́sẹ̀lẹ̀ ajá kẹ̀ mẹ́yìn lọ́wọ́ o ẹ̀yin tèmi o ìtọ́jẹ́ àṣírí kọ̀ọ̀kan gangan àní fi wọn o. Hmm ìtọ́jẹ́ ṣe agbára gangan àní fún èyà mi o àtòrí pé àgbọ̀rọ̀ torí pé wọ́n gbówó wá ọ̀gbọ́ hmm. yíbo kan wá iṣẹ́ kan wá dọ̀ mi ọ̀gbọ́ ó ní bàbá mo ní ìgbà yẹn báyìí ọ hmm. bá sì gbé tansú owó kalẹ̀ ó lè gbé tansú owó kalẹ̀ owó kalẹ̀ ah! mo wá rántí wípé. Hmm ìyẹn máa ń fọwọ́ kan fún èèyàn ní nǹkan ọwọ́ mẹ́wàá lè má ṣe é gbà padà mọ́ hmm. mo ní sórí ntọ́ bá wá yìí o tí ìbá níjọ́ máa lé Yorùbá ń gbọ́dọ̀ fún ọ ọwọ́ hmm. wò mí títí títí tí hmm. mo ní kì í ṣe bí ní pa mí mo nígbà tó dé nìsín só rápẹ̀rẹ̀ ibi lára mi ó ní rárá mo ní ntàwá gbé lọ́wọ́ ẹ̀yà tiwa làwa ń jà fún. bẹ́ẹ̀ ni ẹ̀yà tiwa ní àwa lànà bí ara ẹ̀yà Yorùbá báyìí hmm. ọ̀gbọ́n mo wà lára àwọn Jésù ẹ̀yà Yorùbá báyìí hmm. tó ń láìbírèètì Yorùbá hmm. a wà lára akọni Yorùbá tí ń la ìran ọmọ Yorùbá lọ́wọ́lọ́wọ́ báyìí ìta àgbélọ́wọ́ yàtọ̀ bàbá fún ẹ̀yà míì ní nǹkan a lè fún ní jọ́ mi jẹun mm. ṣùgbọ́n a gbọ́dọ̀ gbé agbára fún. a gbọ́dọ̀ gbàgbára Yorùbá fún o. nítorí ijọ́ tí ó ń jà ó bà dé eh. ìyẹn máa ń fọjọ́ ọjà lẹ̀ ni. bẹ́ẹ̀ ni bàbá bẹ́ẹ̀ ni bàbá. so bó ṣe rí nu. bàbá ẹ ṣeun àwọn èèyàn wọ́n ti mú nọ́mbà ṣùgbọ́n àti sọ bí a ti fẹ́ dáwọ̀ yẹn lò ṣùgbọ́n wọ́n ti mú nọ́mbà ṣùgbọ́n bàbá a máa gbà pé. kò sí ìyọnu. ajẹ́ká gbàgbé àwọn aráàlú òyìnbó. ọyà ọyà ká máa dáwọ̀ Yorùbá ká máa dáwọ̀ lò lórí Facebook. kò sí ìyọnu. tí ẹ ti gbọ́ bá ṣe máa sínú bàbá yẹ ká wá ṣe báyìí àwọn Facebook ò ní bínú bàbá ẹ pé nọ́mbà yín nọ́mbà yín gangan ni ká pè. 080 080 thirty. thirty. four five. four five. six three. six three. eight three. eight three. oh eight oh. oh eight oh. thirty. thirty. forty five. forty five. sixty three. sixty three. eighty three. eighty three. oh eight oh. oh eight oh. thirty. thirty. four five. four five. six three. six three. eight three. eight three. nọ́mbà tẹ́ máa pe bàbá sínú tá a lè máa dá nínú live and direct.